oníṣẹ́ òṣì oníṣẹ́ ìranù ogbogbo dání orírì káàkiri. máa fẹ́ kó tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ gidi gan pẹ̀lú ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ sọ sí. tí ó yẹ burú ni orí mi ò burú sà. tí ò sinwin ni mi ò sinwin sà. ta ló ṣe gé fún ẹ. èmi fúnra mi sà. ó yá jáde mi ì lè jáde sà. ẹ yàgò ẹ yàgò ẹ bìlà ẹ bìlà èmi mo bọ́lá pé onílẹ̀kẹ̀ ló ń fọhùn. bọ́ọ̀lù bẹ̀yẹ̀ ẹ̀jẹ̀ bá yìnbọn fún mi ẹ̀jẹ̀ bá yìnbọn fún bọ́ọ̀lù. lọ́kọ ibì kan náà kọ́ láti máa sọ ọ̀pọ̀ èèyàn lájọ ní àdéhùn ọ̀pọ̀ ló ń gbà ibẹ̀ bọ́jẹ́. tinubu ṣe ṣe yìí àbárí inú ọ̀daràn tinubu ṣe ṣe yìí àbámọ́nú àṣebí tinubu ṣe ṣe yìí àbámọ́nú ọ̀daràn tinubu ṣe ṣe yìí ọmọlúwa ṣe bí. ajá ń lérí ìkòkò ń lérí a ò mọbi tó máa já sí. ọ̀pọ̀ ọ̀nà lówó ọjà ṣùgbọ́n tó bá mọbi tó ń lọ lọ́dọ̀ wa débẹ̀. ẹ ẹ lọ́dẹ̀ bẹ́ẹ̀. about bọ́rọ̀ wá sí. yes sir a ti wà ní orí róòdù Yes, sir. oh very good. ibi tó wà yẹn gangan láti rìn síwájú rẹ̀ landmark tó máa rí bẹ̀ wá rí signboard kan báyìí bí red báyìí ni o ò lè rí nǹkan tó wà ń bẹ̀ ká dáadáa wàá rí àná abúlé yẹn lẹ́gbẹ̀ẹ́ lọ straight down mission lawyer right bàtẹ́rẹ̀ of like two minutes kò pé another two minutes kò pé another two minutes kò pé tẹ́ máa fi dé bẹ́ẹ̀. um, driver one speed drill. Okay. Tabasiti next junction here. Yeah. It will turn to your right side. mo jọ pé ọ̀rẹ́ ẹ bọ́lẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ nǹkan tó bá fẹ́ gbẹ̀ fún mi. pé matured men lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta so máa fẹ́ ka dialogue name your price ká san fún yín then kẹ́yẹ́ ká kọjá. ìrì tó rí wa àjọ ẹni tẹ́bí ń pa àbí. àwo wà láti wá gbọ́ kankan lọ́wọ́ ẹ̀ ọjà tẹ́gbẹ́dání la fẹ́ gbà. confam ọjà tá a gbé dání rẹ̀ fẹ́ gbà mo rò pé ní àpọ́nlé ní kí n pọ́n yín lé ni bọ̀ mo ti wá rí pé ní àbùkù ní àní ní estate láti wọ yín lẹ̀ guys ẹ jẹ́ kọ́ track àwọn boys rẹ̀ bí tán wà dé all right sir oh, all right all right all right yeah i'm on it. china bàbá baba. ẹ má bínú o kankan fẹ́ rú mi ní ojú díẹ̀ mo dẹ̀ fi ìpè máa bẹ́tà kí n bí business tí bọ̀bọ̀ ìwẹ̀ execute àwa ta ti pẹ́ ní business ní ẹ̀ka handle ṣẹ́yìn ẹni tó ní ò ní ẹgbẹ́ business tó powerful bẹ́ẹ̀ yẹn fún lè fi pé kò proper àwa ni a mọ̀ pa business yìí àwa ni a máa handle it dáadáa a máa execute ẹ̀ tó máa make sense so yín mo kàn fi pé kí n bi yín pé ah, kò fẹ́ yé mi mọ́ bákan mi ò tó ojú yín o mo kàn ní kí n pa kíyèsí yín sí kí ni god tó ní láti query authority o. mi ní kò bá o question ni mo bí ẹ kó dáhùn. mi ò ní ní god. kí ni god tó ní láti kó èrè authority o. ohun tí mo ní kí wọ́n ṣẹ́ẹ̀kì nǹkan kí ló ń ṣẹlẹ̀ àwọn já. ẹ kàn fún mi one minute just very one minute. ó ṣe ẹni bọ́dọ̀ ti ní olórí burúkú ogbó yìí ni ọmọ ẹni tí mo fẹ́ lù sínú kínní ni. mo náà yẹ owó náà. no no no just just very one minute just now just now just very one minute very very one minute. lójú yẹn because mi mọ nǹkan tó fún ni ọ̀sán kó lè dùn ẹ́ náà mo ṣe ń ṣe. lókè lórí tó jì mí. ó mọ ìgbà tí mo fi jẹ́ ń bí tó dá mi lọ. ṣé bó ṣe máa ń jiyàn ni ká ló jí mi dáadáa sí mo máa gbọ́ màá ti dìde ó dẹ̀ mọ̀ kí mo ní appointment lé ní lọ́fíìsì kò ṣe o. ẹ nà ó táìmù ti lọ jù lọ ṣé máa wọlé ìsìn kò wẹ̀ lọ. ṣé bí tó bá dẹ̀ wẹ̀ ń bí ń sìn ó máa. mi ò wẹ̀ o mo lọ lé mi. No, tó bá wẹ̀ ní ìsìn ṣe bí oníṣẹ́ sọ pé òun lọ lé lọ wẹ̀. I have a house so mo lọ lé mi. A lè máa Okay, lọ́fíìsì. All right then, má pẹ́ dé o. Okay, see you later, bye. Fine, Fẹ́ntọ́lá! Can you gbogbo yẹn? Tell me! Can you gbogbo nọ́sẹ̀nsì yẹn? Kí ló ń ṣe mí báyìí? Nọ́sẹ̀nsì Are you asking me? Oh, really? Ó ń béèrè lọ́wọ́ mi àbí? Yes, now. Wow. Okay, since tó ti choose láti béèrè lọ́wọ́ mi, màá sọ fún ẹ. Kí ni Moriyin wá ṣe ń bí What was she doing here? Oh, Moriyin ló ń tìtorí ẹ̀ pariwo. Babe, stop now. Show o mọ Moriyin ni? Ah, oh, mọ̀ kí mi àti Moriyin ọ̀rẹ́ ni wá náà, so ó dẹ̀ mọ̀ pé a jọ ń kan náà ni. So. Oh, kò tó fún mi láti pariwo. Àbí? Tell me, kò tó fún mi láti pariwo pé mo wá sílé fíẹ́ǹsì mi láàárọ̀ kùtùkùtù mo bá obìnrin mi bẹ̀ obìnrin àjèjì for that matter ó wá sọ fún mi pé kí n má pariwo ó tún wá sùn mú gbogbo kí ni ó fẹ́ sílẹ̀ báyìí ó sọ fún mi pé kí n má pariwo. babe stop now mo rí yòó ṣe obìnrin àjèjì kí ló fẹ́ sílẹ̀ ah ok tó bá jẹ́ pé ọ̀rẹ́jẹ́ ni tèmi àti ẹ̀jọ́ ń fẹ́ra ní sọ́mọ́ bá ń bí inú ilé ló yẹ kó sùn èmi gan tún jí pé ok wọlé o wọlé o ok ok bóyá kí n take time mi láti explain ara mi oníṣẹ́ tèmi àti ẹ̀ lọ́fíìsì àwa parí ẹ̀ ṣé you get so àwa ni pé òkè jẹ́ parí ẹ̀ lé mi o bàtà máa fi ṣetán time ti lọ wọlé wa lọ sùn ó lóun ò sùn bí mi ṣe fílẹ̀ sí bí nìyẹn sọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Hmm. Fẹ́ntọ́lá don't dare me má fi nù mí rárá mo mọ̀ ń jẹ kí ló ń sọ fún mi kí ni gbogbo yẹn náà ó gbàgbé sùn síbi sọ fún mi kí ni àgbẹ̀ ṣe lóko ẹgbẹ́ ẹ̀dòrú ó fẹ́ jíṣù wa nínà ó àbí nígbà tí yẹn wá sílé ọkọ lọ́kọ́ tó sùn dòru tó ní pé òun gbàgbé sùn. Eh, ah, má bínú náà ọlọ́run kò sí kankan láàrin mi àtọmọ yìí akànjọ ah, ṣiṣẹ́ ni ó dẹ̀ ti ṣetán ṣe bóun ló ti lọ yẹn ó kì í tó bá jẹ́ pé ní tèmi àti ẹ̀ ń fẹ́ra ó máa rí ẹ̀ ó débí á dẹ̀ gbé bàgá lọ ṣé wọ́n lè ṣerú ẹ̀ no now come on. Ah. Fẹ́yìntọ́lá, you know what? Tó bá jẹ́ wípé bó ṣe fẹ́ máa treat mi nílé, I think I'm done. I can't deal with it anymore. Ó sorry, no. Listen, kò sí nǹkan kan láàrin èmi àtọmọ tá à ń sọ̀rọ̀ nípa Yes, to God who made me. Iṣẹ́ nìkan ló dè mí àtọmọ yìí pọ̀. Ok, sọ fún mi pé mo máa ní irú ẹ̀, mo dẹ̀ máa No, no, no, má ṣe mi gbọ́. Kò ń ṣọmọ Then Ẹnu ọ̀rẹ́ lásán lèmi àti ẹ̀ má jẹ́ ká rẹ máa gbóná báyìí náà come on kí ló lè tẹ́lẹ̀ kò sẹ́ni kankan tó fẹ́ gbọ́ ọkọ ẹ lọ. jọ ọkọ mi o ṣó mọ̀ pé tí kókó bá ń fẹ́ ni lẹ́fọ̀ọ́ a kì í jorí ìmàdó gbogbo nǹkan tí mo sọ yí ẹ o mọ̀ pé lẹ́yìn ẹ kò sẹ́lómi o wọ́n ni mo fojú jọ o ó yé mi ó yé ẹ o ó yé mi ó yé ẹ o. kí lè tẹ wá ń ṣe mí bí kòkó ẹ ṣé mo jo ní wàhálà lójú yín ẹ ṣáà mọ̀ pé bí mo ṣe wà yìí jẹ́jẹ́ lọmọ èkó mi máa ń lọ mi ò kì í fàjọgbọ́n. Hmm, hmm, a ti mọ̀ a mọ̀ pé kì í ṣe oníwàhálà àmọ́ gbogbo nǹkan tí mọ́mí sọ pátápátá ni kẹ́ gbọ́ ṣé ẹ mọ̀ pé ẹ̀yin nìkan la fojú jọ nítorí Ọlọ́run ẹ má fà wàhálà ẹjọ́ mo láìkẹ́ ó wá sọ́ di kokoko làárọ̀ fàájì tí. Ah, ah. <laughs> ṣé ẹ mọ̀ pé nǹkan tó bá dunni jù ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. ṣé mo jọ ní wàhálà lójú ẹ. rárá èmi ah. ṣe ni mo ti sọ́nà pé kì í ṣe ní wàhálà. iṣẹ́ ọkọ mi. ẹ kì í mọ ọlọ. ẹ̀gbọ́n mi ẹ má gbàgbé nǹkan tẹ promise mi mm. ẹ ti ní kí n pè é lọ́ndì twenty nine. tó máa bọ́ sí táyà tí máa gba sálárì ó ti wà ń pérò mi náà tẹ́lẹ̀ mo gba salary mo tún fẹ́ lómi salary ṣé tó bá wo bank app mi orúkọ wà beneficiary má wọrí i will do that for you. ọlọ́run á wá pẹ̀lú ẹ̀ wà bá láàánú pàdé yẹn ok má pẹ́ gbọ́nà má pẹ́ bó ṣe ń lọ yìí o má pẹ́ padà ìwọ o báwo ni ah, pẹ̀lẹ́ ṣé kò sí kí ló dé ṣebí mo ti wá wọ̀n lẹ́ẹ̀kan lókè kan ní mo sùn. ó yà pé wọ́n pè yín lẹ́ẹ̀kan bóyá ẹ̀ ń ṣáàjì fún àbíyàn kan ṣáàlẹ̀ ẹ̀ píìkì kọ̀ṣà. kan ṣáà ní kí n gbé wa. níbo lọ wà. ó wà lókè. wo wọlé lọ ṣe nǹkan tí mo ah. Baba. ó wò ó kún dindi ọjà wọn lè gbé lọ wọn mú lọ. ajé. àti bébì ni mo ti wà nù láyìn mi ò express rẹ̀ rí èmi sànà máa ń gẹ̀ẹ́sì lọ máa gẹ̀ẹ́sì lọ bá òun lẹ́nu wọn gẹ̀ẹ́sì wọn bá mi lérì wọn fọ bẹ́ẹ̀ jẹ́ mi níṣe o ní wọn kì í yàn ṣẹlẹ̀. around ibi kan ní Òṣogbo Òṣogbo Òṣogbo Òṣogbo wọ́n ti ń jí mu tábà oògùn rà ẹ́. fash má sá má sá fèmí náà má sá sẹ́nu kú má sá sẹ́nu ọ̀gbọ́n àwọn ọmọ tó ń sá tán kú làwọn ò pé ká wá ká tọpasẹ̀ wọn ká owó ìṣẹ̀lẹ̀. mo máa dóṣogbo ẹ̀ o. ma find out nǹkan tó ṣẹlẹ̀ ọ̀gàn ibi tó kú sí ibi tó jàrún àmọ́ fẹ́ mu. báà máa pè ní bàbá máa pè. bàbá pla ó ṣòro. ọ̀rẹ́ bàbá máa pè ní very soon. iṣẹ́ tí mo rí bí àyànmọ́ mi àti kékeré tí ń ti ní báyìí ni school bag mi wọ́n ti ju nǹkan sínú ẹ̀mí mọ nǹkan tó wà ń bẹ̀. máa ń lọ máa ń bọ̀ bá tí mo dàgbà tán ni mo tó mọ̀ pọ̀ jà náà jù sínú school bag mi. àwọn ọmọ pínpín ọmọ kéékèèké fẹ́ jẹjú mi lémi ah, mi ò experience ẹ̀rí o má wọ̀rì. oh. green. Mr. Johnny Peter was in the office because of just unlucky. Really? Pain, ma'am. Look at that. Thank you. Fami și fotocopie, cu bani pe oasi office. Cu se problema, mai mai stai Yes, come in. Come in, come in. Good morning, sir. Oh, how are you? Fine, thank you, sir. Do have your seat. Okay. um, uh, Baun. I'm fine, sir. Are you sure? Yeah, sure. Uh, lóòótọ́ ni pé mo ti bímọ rí tí wọ́n bá dẹ̀ ń sọ pé n tó níyàwó kò náwó sókè mo wà lára wọn but all these things they are life commitments kò ń ṣe àrùn you know kò ń ṣe àrùn but issue tí èmi á ní àbí tó yẹ kémi ní àbí tèmi ní lọ́wọ́ báyìí ni pé kí n ríru beautiful soul báyìí kó máa ṣiṣẹ́ nínú ọ́fíìsì mi kí n máa rí lójoojúmọ́ kí n wá admit pé mi rí ah, ìyẹn ni pójú mi ti fọ́ tó tálẹ̀ nìyẹn you are so beautiful I love your personality. Ha. Ah, má ṣe ha, má ṣe ha, má gègé sẹ́yìn mọ́ ibi tí mo roko pati sí ibẹ̀ náà ni mo tún ti fẹ́ bẹ̀rẹ̀ o yes ìwọ náà wo gbogbo nǹkan tá a ti jọ sọ lórí fóònù and gbogbo bá a ṣe sọ̀rọ̀ yẹn gbogbo àwọn nǹkan tí mò ń kà lórí fóònù ó tún múnú mi dùn ni pé mi ì ṣìnà pé nǹkan tí ọkàn mi ń sọ gangan ni mò ń bá pàdé eh? let's call a spade a spade for once ká dẹ̀ bẹ̀rẹ̀ kínní pápápá everything máa lọ smoothly. yes mo rí yín ìwọ náà wò wo gbogbo nǹkan tí ọlọ́run jogún fún mi wo gbogbo nǹkan tí à ń manage lọ́fíìsì báwo ló ṣe fẹ́ jẹ́ kó jẹ́wọ́ ló máa máa ṣèjọba ẹ̀ yes ìpàkọ́ ògbóṣùtì nǹkan tó bá wọ ẹlẹ́nu nǹkan sọ i don't care. I would like to take my leave, sir. Sir, don't you ever try this again. Emma Jackie embarrassing you. So I am saying this again. Don't you ever, ever mo rí yìn mo rí yìn. nǹkan tó dá mi lójú jù ni pé nothing in this world is impossible. A man that falls shall rise again. Mọ̀ pé lọ́jọ́ kan lọ́jọ́ kan, èmi bàbá jíde, ó ti fọ́. But you shall rise again. That's certain. Ọkọ mi, báwo wo ló tún sọ yìí? Babe, Me ò sinmi, Me ò dẹ̀ ní dákẹ́ ìgbìyànjú. Ṣo fẹ́ gbọ́? Whatever is going to take let láti make it padà, I am ready to do it even tó bá jẹ́ kó máa cost life me. i'm ready to do it. stop stop it now ha ha ìwọ ọmọkùnrin yìí ó ṣe wá desperate tó tó yìí let's move on with our lives wá ṣẹkùn ṣe abọ́mọ̀ pé bùkátà wà ń lẹ̀ ni ìwọ ni gbogbo àwọn family depend lé lórí. Um, darling mo mọ̀ pé o lè máa yín mi sí o but i know a day will come tí wàá pè mí ní ọkùnrin because i'm going to use my brain to fix it right. again ha ìwọ ọmọkùnrin yìí ṣé ìgbésí ayé dẹ̀ ló ń gbé báyìí ó ṣàní iṣẹ́ tó pọ̀ gọ̀gàn ṣá má pa mí o má sọ mí di ó pọ̀ sàn gọ̀gàn rárá rárá bí mo kú ṣe wà yìí mo ti gba bọ́ọ̀lù ṣe dá mi jíde jọ o mi kánjú o jíde. ajá lérí ìkòkò lérí a ò mọ bí tó máa já sí ọ̀pọ̀ ọ̀nà lówó ọjà ṣùgbọ́n tó bá mọ bí tó ń lọ lọ́dọ̀ wá débẹ̀. I have told you several times tí o bá ti lè ní sùúrù fún mi then let me be ikú pọ̀ lọ́rùn mi náà. And yes, I am not ready for marriage yet. Of course, you heard me right excuse me. kí ló what what again what is it? ah. mo fẹ́ kí mi àti ẹ really? yeah. why? ọkàn fìlà ká má sọ̀rọ̀ mọ́. Oh ah, my! ní reason pé ká má sọ̀rọ̀ mọ́ kọ̀ọ̀rẹ́ sọ pé ká má sọ̀rọ̀ mọ́ just for no reason kí ló ṣẹlẹ̀? ọkùnrin yìí ṣé wọ́n nìkan lobìnrin ni for God's sake nínú gbọ́ tó ṣe ń bọ́kùnrin sọ̀rọ̀ náà mi ń dẹkùn ṣe pé bóyá mo mọkùnrin kan mọ̀ ìta máa sọ pé ah, ok bóyá torí ẹnìkan ló ṣe ń sọ pé ah, ok ló ṣe fẹ́ bẹ́lẹ̀ ìsọ̀rọ̀ no gbogbo ọkùnrin náà ló ń treat bákan náà ló ṣe ń treat everybody kí ló ṣẹlẹ̀ kí ló kí ló kí ló gbé tó ń gbìn mi ń tí get àwọn àgbàlagbà máa sọ̀rọ̀ wọn nílẹ̀ obìnrin òun pẹ́ ṣú ìwò tí ẹ̀ kí ẹ̀ bóyá lè fẹ́ ṣú àbílẹ̀ òṣù your own is o fẹ́ máa bá gbogbo èèyàn sọ̀rọ̀ o bá èèyàn sọ̀rọ̀ bí ẹni pé wọ́n nìkan ló ní ló ní gbogbo ilé ayé kí ló le tó bẹ́ẹ̀ o máa ní láti máa take it easy now ká má sọ̀rọ̀ mọ́ tó bá dẹ̀ jẹ́ pé torí pé àjọ òṣìṣẹ́ nìkan náà ni fine mo máa resign torí ẹ̀. no no Feintola you can't be serious you cannot are you kidding me right now you can't be serious. I that's what I want. ah so are you telling me now pé nítorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ you fẹ́ o kò fẹ́ gbàgbé six years friendship just friendship, like that. friendship wo ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀ friendship wo ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí wọ́n mọ̀ kankan pa friendship ni à ń sọ̀rọ̀ nípa lẹ́ẹ̀bẹ̀ ń sọ̀rọ̀ nípa friendship ah, ah. come on. Fẹ́yìntọ́lá Fẹ́yìntọ́lá. Rain that's what I want. Is that really what you want? Yes. That is what you want? Yes. Are you sure? Yes. Okay then it's fine. Hello. Get down. I should get down. Faintola, you hurt me. Get down. Hmm, tí mo ṣe báyìí sọ̀rọ̀ ló láyìí torí ẹ̀ ló ṣe ní kí n bọ́lẹ̀ ẹnu mọ́tò ẹ̀. for the fact pọ̀ mọ̀ pé company ló rìn mí àti ẹ̀ ń ṣe okay àbí. Fẹ́yìntọ́lá o mọ everything o mọ kí mi ti ready lati marry yet but you keep talking about it every time bí pé òun force ko da kọ́ dàbí pé òun deliberately máa múnú mi bàjẹ́ ni. Ah, ah. Okay. I'm sorry. Sorry for yourself. My business. Whatever. Can I sit down now? If you want to. Okay. Tiriba Sheshi, Abarinu Ataro. Tiriba Sheshi, Abamonu Achebi. Tiriba Sheshi, Abamonu Ataro. Tiriba Sheshi. bàbá olúwa ṣe bí. jẹ́ orí ẹ̀ ti dàrú o. máa kánà bàbá mi máa kánà. torí ọmọ alájà bá tiẹ̀ burú sí ẹ kórè tí wọ́n dàrú. kánà bàbá. wọn lẹni tó bá wò kì í wò ọ ẹni tó bá lé kì í dúró ibo lẹ expect ẹ ti bá mi lọ. tí mo kọ́ gbọ́ nǹkan tó bá ní ṣe pẹ̀lú business mi kò sí mi méjì tẹ̀ fẹ́ bá mi ju bí tí mo wà yìí lọ. ìwọ ni pípé ìwọ láriwo. sọ ìwọ sùn ẹ wá fẹ́ sọ ni pé tá a bá pòkù ní gbogbo. sorry boss sorry boss. ṣáínà ọlọ́run ojú ara méjèèjì báyìí la fi rí jíde ó gbowó já o jíde ò dẹ̀ kú o jíde ò kú o bàbá ọlọ́run. jíde kò sọkọ. nù nà bàbá jíde kan náà jíde tá a gbé jíde tẹ̀yìn gbé lẹ́bù gangan fún pé kó lọ ṣiṣẹ́ ó ti yẹn jíde gbowó já Jídé kú. Jídé Awóbọ̀nà. Bọ́s, kò ṣe Jídé Awóbọ̀nà bàbá o. Sẹ́mi Jídé tí a gbé tẹ gbé lẹ́fù gbé lẹ́fù gbé lẹ́fù lọ́kàdá àwọn bọ́ọ̀sì méjì tí àwọn bọ́ọ̀sì jàn ó ní òun lárí ní lárí. Ṣé wọ́n ṣe ń pè yín pè yín pè yín? pàdé ògbólógbò àdúgbò junction bí yóò pìkì. ẹ ẹ dibi roundabout. roundabout àti ló dẹ̀ pé o. bàbá tó yẹ mo ṣe pè yí pè yí pè yí pé àti rigidi o ṣé ká fọ́n kọ́ ọmọ lórí ni àbí ká máa gbébọn mi báyìí ẹ rẹ̀ gbé kọ́. píksù ẹ̀ náà ẹ kọ́ ṣe é pé ṣe sọ kó fún iṣẹ́ ò yẹ yín tó. ṣe ká sọ pé jírímù ń pa ọmọ ìgbọ́jà yẹn lọ́ngbà ẹ̀ ṣá. Ah, bàbá eh, ojúlẹ̀mọ̀ mọ̀ ni o ọmọ mọ̀ ṣiṣẹ́ yẹn ni because nígbà tí àwọn mẹ́ta lọ ṣiṣẹ́ nígbà táwọn méjì jábọ̀ òun ò jábọ̀ òtún wálé ó gbówó lọ àárín ó wá fún ìlú ilẹ̀ ó lọ sí ìlú bòmí ó lọ fún ìṣẹ̀lẹ̀ àfúrafú lọ́hùn ẹ̀ pé ó jókòó plan ní ó jà plan yẹn ó dẹ̀ ṣe kí ló dẹ̀ work out ó ń gbọ́ngàn ní ó dẹ̀ yà wèrè gan-an ó jẹ lọ lè. jíde jẹ lọ lọ́dọ̀ èmi ṣáínà ó sọ́ọ̀sì pé jíde fẹ́ pílé èmi ṣáínà. no don't tell àánú ah, mi ò tí ì kọ́lé gbogbo completed building tó wà nílùú èmi mi nì jẹ́ lọ lọ́dọ̀ èyí àgbàdàn tí ń ṣe foundation mo ti ń mú yàrá síbẹ̀ mo lọ nígbà ìfẹ́ ṣòro rẹ má ṣòro rẹ má fẹ́ kọ́ tiẹ̀ kó kọ́ máa kọ́ lẹ́mìí kó mi máa tún lọ síbò ní ọ̀dọ̀ jẹ lọ lọ́dọ̀ èmi ṣàìlá. mo lè sọ̀rọ̀ ẹ fún ìgbà tí ọkọ mi wà. ọmọ tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà ni mo ti train ẹ dáadáa ọmọ ọgbọ́n dẹ̀ ni mo ti mọ ìjìnà jàǹdà jọba mi fámọ́ra. ó lè gba àkọ́tì lọ́rùn. kí ló porúkọ ẹ̀. Jídé. wọ́n ní Jídé ni ẹ́ wọ́n Jídé kí ló jí rí ó jalè rí báwo ló ṣe wá fẹ́ easy fún ẹ láti darapọ̀ mọ́ ìlú. sorry, mo ń clean my own to you gan. Wọ́n bá kó tèmi ràn ẹ́. Fàágàn, fàásọ̀gàn, fàásọ̀gàn, ọ̀gọ̀. Pàdí mi, constitution mi ẹ̀ rí gan. Máa gbé fún ẹbí Báíbù wọ́n wá kárí Quran àwọn bọ̀ wọ́n á ká wá gẹ̀ẹ́tì ẹ̀gán tó jọ́ tó bá fọ́ǹbù problem ó tiẹ̀ ló wà ọmọ ìyá mi mo wà pẹ̀lú ẹ̀ ọwọ́ yẹn abẹ́ n kò bẹ́ bàbá ẹ̀ ò lè bẹ́ ìwọ nìkan tó wà ń bí o lè dábẹ́ ọyá abẹ́ ń bì. ẹ wo ẹ ṣòro lé fún olùwà ò lè bẹ́ àbí ọjọ́ tí wọ́n tọ́kọ tí wọ́n mú olùwà ó ti yẹ tí wọ́n fẹ́ bọ́ jura rẹ̀ wá ṣé mi báyìí wá ṣé mi báyìí báyìí báyìí. Mama Alájà. Yes, boss. Mo ń ṣẹlẹ̀ náà. Mo rí ẹ tó ń fún mi lójú nígbà tó ń bọ̀ mọ́ ẹ̀ dé. Kí ló ń ṣẹlẹ̀? Wọ́n kí tojú oníkà mẹ́sàn-án kà. Kí ló ń ṣẹlẹ̀ ọgọ́ tó ń Boss, bọ̀bọ̀ Jídé yẹn mo mọ gan ni. Àjọ lọ school ni. Bílẹ̀ sí wa yẹn, ọ̀pọ̀ yẹn desperate gan. Ṣé kò ṣe èèyàn kan báyìí ni? Ó lè se ní ti torí ogún wọ́n ò pé wọ́n sọ àwọn wáṣí ìrẹ́bí pàmòrà yẹn bí ah, ká má lọ gọ́ra ọ̀bọ yẹn ò nọ́mà mo mọ̀ dáadáa gan gan ó yà wèrè gan sókùsọ yẹn dábàá yẹn bó ti máa ń ṣe lélẹ̀ tó ká má lọ ká má lọ súnlé o ló pé à ah, kì í o. ọmọ alájà. yes boss. ṣé wọn ò kì í ṣe ṣekúṣe. boss mo ló yà iṣẹ́ táwọn ẹbí ẹran ẹ̀ ń ṣe. bọ́ọ̀sì mo lè yà sí. ẹnu sọ̀rọ̀. ok works. tó o bá kí ṣe ṣekúṣe yẹn o ò lè ṣiṣẹ́ wa yìí. fílẹ̀ ṣekúṣe yẹn kankan lèmi fẹ́ ah, ṣéjọ ṣe yan gángan lèmi fúnra mi jẹ́ kó ṣekúṣe yẹn kẹ́mi rìn. irú ọmọ tẹ́mi láìkì ni ẹ̀. Ah, ṣé màá gbé ọmọ i never sit màá gbé ọmọ sit down díẹ̀ màá gbé ọmọ àdè kọrùn ṣé màá gbé wọn sínú iṣẹ́ ni tí o bá bí tú ẹ̀rí kò lè wá bí. owó ń gbogbo wèrè gan wọ́n filẹ̀ o yàgò ṣekúṣẹ́ fẹ́ mi wọ́n á rí máa ṣọ́ yàrá yà. ṣé bàbá ò ní padà fokùn ẹ̀yìn jà wá báyìí. tí o bá fokùn ẹ̀yìn jà mi èmi ò gbàdúrà kó má fokùn ẹ̀yìn jà wá o kó fokùn ẹ̀yìn jà wá òun ló bè bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn mo dẹ̀ ń fọ inú mi tún dùn sí ọ̀bọ yẹn o ẹ̀ ń bẹ̀rù ẹ̀ àbí ẹ ti fọ́ fún bẹ́ẹ̀ inú mi dẹ̀ ń dùn atuma, mo ti sọ fún yín pé ọjọ́ kọjọ́ tó bá láǹfààní àti ṣẹ̀mí mo míì tó jí sáyé máa rántí pé ogun ló wá jà ọ́ ọjọ́ wo ló ti jagun gbẹ̀yìn ó ti pẹ́ tó bá yẹ ọ̀bọ tó dé yìí ló máa jẹ́ kó jagun inú mi máa dùn gan o ìwọ ni kó múra kó má kú sógun. no ṣé torí ọ̀rọ̀ ẹ lẹ ṣe pè mí ah, ah ooo. Oh. Ah, sorry boss ọmọ alájà sorry boss ọmọ ìpè sàkíyèsí nù. ṣé mo kí mi ti gbàgbé kó sọ fún mi ṣá. ilé ìyàwó yìí wọ́n mọ̀ ó pàn lẹ́gùn yẹn ni wọ́n wọ kìnìún lọ́hùn à dìde. ṣé kan tó sọ yẹn ló ṣẹlẹ̀. bàbá wọn ló ṣe o òun ló ṣe o.

lẹ́vù tó bá fi tẹ̀ mọ́lẹ̀ láti ṣọ̀ padà lẹ́vù yẹn láyé jíde máa fi lọ bó a. àgbọ̀ yé bàbá. ajá ń lérí ìkòkò ń lérí a ò mọ bí tó máa já sí ọ̀pọ̀ ọ̀nà lówó ọjà ṣùgbọ́n tó bá mọ bí tó ń lọ lọ́dọ̀ wa débẹ̀. ẹ máa débẹ̀ ó. Oh. Hello, mommy. Daddy ńkọ́? Mommy, ṣebí be me yín ti parí ọ̀rọ̀ yìí, mo ti sọ fún yín pé priority me báyìí sìn. Mo láti proof ẹ̀yin àti daddy pay me kì í ṣe alápá má ṣiṣẹ́ pé lazy. <laughs> yes, mommy. <laughs> àti bíbá wò mọ́ mi. mo mì ṣé bá ti sọ̀rọ̀ yìí àti parí ẹ̀ ẹ́ lóòótọ́ mo lẹ́ni tí mo fẹ́ fẹ́ ta láìkara wa ó understand me right now iṣẹ́ ni priority mi ó dẹ̀ wà understanding ó dẹ̀ láìkẹ̀ bẹ́ẹ̀ yẹn the time ma jẹ́ kó ma jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ mọ́ mi but right now it's still work work work for me. Mummy, a máa sọ̀rọ̀ nípa ẹ̀yẹn later. So báwo nìkan tí mo bá yẹn sọ? Mummy, mọ̀ pé èèyàn àti dáàdì ẹ ti plan ẹ̀ dáadáa bí ẹ má worry tí n bá ti wá sùn tí n bá ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán tí mo ti ṣe dáadáa tí mo ti lówó màá wá jọ yín lọ́hùn ní gbogbo nǹkan tí mo ti ń béèrè lọ́wọ́ yín tẹ̀ fún mi màá make sure pé fún mi tí n bá ti wá bá <laughs> alright mummy mummy jẹ́ kí n pè yín padà like in three hours Only ní report kan tí mo fẹ́ parí lórí system alright mommy. talk to you later bye. <sighs> Um, Mr. Taiwo ọ̀rẹ́ mi Jídé ni mo mo wá sí ọ̀dọ̀ yín tí mo ní kẹ́ bá mi ẹ̀ẹ́pẹ́. Eh, Beshinwe is a very hardworking guy kò sí nǹkan tí ẹ gbé fún tí ò ní ṣe um, àmọ́ sòótú wá wà into this um, agent of eighteen tí à ń ṣe yìí torí ẹ̀ ni mo ṣe ní kí n mú akẹ́bá mi ẹ̀ pẹ̀sà. Um, you see um, basically òun náà mọ̀ pé company tiwa kò kí n ṣe agent àwọn wá lé àwọn wá shop sure, I know. understand uh, we are into real estate business and um, when it comes to property nílùú yìí number one ni wa and but ṣórí um, mo máa wà very careful láti ní mo fẹ́ gba àwọn èèyàn tí yóò ṣe pé bí èmi ni mo mentor wọn láti lẹ̀ um, tó máa láwọn fẹ́ ṣe agent nǹkan because most of them wọn lóòótọ́ and um, mi ní fẹ́ dín pẹ̀lú nǹkan tó máa lọ ba orúkọ image company tàti build jẹ́ uh, but um, for someone like you láti recommend èèyàn fún mi um, uh, mo believe pé ẹni tí o lè trust nínú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́. Ah, ọmọ báyọ̀ wáṣọ ni ẹ̀kọ́ báyọ̀ ṣe and um, zasif a afẹ́ employ as a full time staff but do it on contract basis do you understand so um, kò ṣe kọ́ta lè sọ bí náà fúlẹ̀ mo kàn wá ṣe expansion kan bí ni àwa náà la ta property so mo láti hand over fún ẹni tó ní by weekend um, ok mímọ bí a máa lọ dé lọ́fíìsì sí àbí. anyone tẹ́lá ní kí n i'm fine. ok. Okay. Uh, me team alone, team alone, um, meet me tomorrow in the office. Do you understand? Uh, so yeah. on, then we sign necessary documents. One of my dúró fún àsìkò àrántọ̀. <laughs> Sure sir, èmi gan ni màá gbé wá sí ọ́fíìsì. My tọ́kì. Màá dúró tẹ̀ bá do dè, màá tún dúró dábàá mi. Ọ̀rọ̀ àbọ̀. Uh, <laughs> sir. Wọ́n á kí àwọn ẹ̀ o. Ó sir. Rárá <laughs> sir ẹni ò parọ́ o you are so close bẹ́ẹ̀ ni sà ah ẹ̀sà nǹkan tẹ́mi lè sọ nípa ẹ̀ pọ̀ o ah ọmọlúàbí ni o yeah ó dẹ̀ very very hard working kò kí ń ṣe onírìnkúrìn ibi tí n bá fi sí ló máa ń wà ẹ eh, nǹkan tí mo kàn ń rí tí mo mọ̀ ń pa ẹ̀ òun náà ni pé kò láìkọ ọkùnrin yeah oh, oh, okay sir okay sir all right sir ma get vaccine sir thank you sir. tàwa ló ní gbogbo adjective yẹn. ta ló tún fẹ́ jẹ́ mo rí ìyẹn jàre. Ah, òun ni ọ láìkẹ́ ọkùnrin mm-hmm. ẹ̀dẹ̀ ṣọ́ọ̀kù kò ń ṣe àwọn ará tibí wa bẹ́ẹ̀ kí obìnrin sóbìnrin. <laughs> no no no no no Marian ṣeré èèyàn bẹ́ẹ̀ she's not like that she's not the kind of person. Mm. yeah n ṣe onímọ̀ràn Moriyan kẹ́. ó dẹ̀ ṣọ́ọ̀kì kò ń ṣe pé ìwọ gangan ló fẹ́ ṣe. Hmm? Mm. èmi eh. Moriyan <laughs> kò possible now ọ̀rẹ́ lèmi àti ẹ̀ fine kò ń ṣe irú pé o ní o fẹ́ ṣe mi kò possible now no no no no no. no how sure are you ó mọ̀ pé àwọn obìnrin máa ń fọ́nù ó jẹ́ wà tó wọn mọ̀ sí i wọ́n máa fẹ́ ṣe wọ́n á kọ́kọ́ lo style style style style wọ́n á wò pé kọkùnrin yẹn tiẹ̀ make attempt kó make approach. torí pé wò mọ̀ wá ẹ̀ ní kálọ̀ jẹ́ni tó mọ̀ wá ẹ̀ ó máa mọ̀ pé kò ń ṣe kó fẹ́ ṣe mí àìmọye nǹkan ló ti ṣẹlẹ̀ láàrin mi àti Maureen tí mo fi mọ̀ pé kò ń ṣe kó fẹ́ ṣe mí. Hello get down. I should get down. Faintola, you hurt me. Get down. mo mọ̀ pé hmm, tí mo ṣe bá ẹ sọ̀rọ̀ ló láyé torí a ló ṣe ní kí for the fact pọ̀ mọ̀ pé company lọ́rọ̀ mi àti ẹ̀ ń ṣe okay àbí. Fẹ́yìntọ́lá o mọ everything Omo, mọ kí ready láti marry yet but you keep talking about it every time Bimpe pé force me. Oko da dàbí on òun deliberately ma múnú mi bàjẹ́ ni. Ah, ah. I'm sorry. Sorry for yourself. Uh, uh, kò pọ̀ sí mi kò láìkọ̀kùn yẹn rárá. ọ̀gá olóòótọ́ ìlú ló ṣìkàlẹ̀ ó lè bọ́lẹ̀ ní mọ́tò ẹ̀. Ah, mo máa ń láìkì irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ọmọ tó bá stubborn tó lágídí tó ní orí kunkun ṣé mo lè tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀. tọrọ náà. o dẹ̀ fún mi ní grace o dẹ̀ fún mi láàyè kí n fẹ́ ọmọ yẹn. dọ̀ kí ló dé tó máa ń fẹ́ yẹ ìyá rẹ̀ náà hmm. náà kí ló tó kì í fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. mi mọ̀ nǹkan tó rí. mo mọ̀ ẹ́ mo dẹ̀ mọ́ mo rí yìn ṣe understand for any reason ẹ̀ẹ́jọ́ ẹ̀ẹ́jọ́ ẹ̀ẹ́jọ́ sí ní same class you understand. reason yẹn gangan tí mo fi fẹ́ jẹ́ kó yẹ pé irú àwọn ọmọ tó bá stubborn bẹ́ẹ̀ yẹn irú wa a máa knock wọn down. irú ẹ̀yin o. irú wa yìí. ó mọ nǹkan. <laughs> kò eh, sọ fún mi pé kò sọ fún mi pé lọ ṣe ẹ elite nílé bàbá mi wà Ògbómọ̀ṣọ́ nílé bàbá wà kákọ̀ fi lè bàbá wa bet tí n bá ti fẹ́ ọmọ yẹn gbálé bàbá mi. tó bá fẹ́ ọmọ yẹn Ọlọ́run pa mí. Ah. mo mọ nǹkan tí mò ń sọ ni. ó mọ nǹkan tó kọ máa ṣe fún mi ṣòkò lè mọ bọ́ máa ṣe máa wọnú ilé. ẹnu ilé mi. ó ti tán kó wọnú ilé. tí n bá fẹ́ kó débí ìsìn ó máa débí ìsìn tí n bá ti fẹ́ ọmọ yẹn tí n bá ti fẹ́ ọmọ yẹn pa mí. tó bá ti fẹ́ ẹ pa mí. <laughs> <laughs> ajá lórí kòkó lérí gbàdúgbò wọnú lé. kí ló ṣe kí sọ̀rọ̀? Mo lọ́la ni. Àlá. Irú àlá wo wà nínú ọjà nílé ìròyìn bá pọ̀ èrò yìí pọ̀ gan-an mo bá rí bàbá kan mo ní bàbá kí ló dé tèrò pọ̀ lálẹ́ tó yìí nínú ọjà lọ́ba ni ah, gbogbo àwọn tí mò ń wò yẹn o òkú ni wọ́n wọ̀n kì í ṣàlàyé o lẹ́rù bá bà mí kí n máa bójú òyìn báyìí mo bá rí Yínká láàrin wọn mo bá lọ́la Yínká mi láàrin wọn mo bá pariwo Yínká o Yínká máa dá mi lóhùn. ẹ wò má mi Ọlọ́run ò ní jẹ́ kó sí kankan tó máa ṣe bọ̀dá mi. àmì o ah, ah. àmì o ẹ ṣàánú mi Yínká mi ẹ ṣàánú mi o. bọ̀dá mi ẹ wò má mi ẹ fọkàn ara yín balẹ̀ ẹ má ṣe ra yín léṣe ẹ mọ̀ kára kan tí mo sọ fún yín lẹ́ẹ̀kan nìyẹn mo sọ fún yín kẹ́ má sùn lẹ́ẹ̀kan yẹn ṣé ẹ ti rí nǹkan tó fà mo ti ní kẹ́ yín máa sunran ọ̀sọ̀ ẹ ti rí nǹkan tó dálẹ̀ báyìí. orun mélòó ni mo wá sùn wo ẹ bá mi pè lọ́dọ̀ ẹ̀. mi ò tiẹ̀ ríran rí nọ́mbà. kódà mi tó jẹ́ pé èmi àti wọn lájọ́ ń ṣàtìnú lẹ́sìn kí n tó gbórúkọ kí n tó gbọ́ pé ṣe ń pariwo orúkọ wọn. ẹ wo ẹjẹ́ fìrà yín lọ́kàn balẹ̀ má fún ẹ lápá tẹ́ńṣọ̀n o. ó ti yé mi ó fẹ́ bá mi pè àbí má bá mi pè tó bá ti di ní weekend máa lọ wọ ọmọ mi tí bá ti wà láfíà báyìí máa máa padà bọ̀ nílé o ṣe. efirẹ yín lọ́kàn balẹ̀ kò sí nǹkan tó ṣe wọn o mò ń sọ tèmi o ẹ má fún yín hypertension o màámi ẹ má fún yín hypertension kò sí nǹkan tó ṣe wọn o. kò lè yé yín eh, eh. kò lè yé yín kò lè yé yín o. màámi eh? màámi kò máa yé mi. ó yẹ kó o pè mí ọ̀rọ̀ ọmọ ni. òtò dùn mí nínú kó má bà mí nínú jẹ́. tá a bá fọ̀rọ̀ lẹ́rìn ìyẹn máa yọ lẹ́rìn kan. Yes, sir. Ó wá sá. I'm going to see you. Ah, ó lẹ́ ṣe me. Mo wá máa ń kan ni ọ̀rẹ́ mi dẹ̀ tún ni. Oh, oh, oh, that's nice. Yes, sir. All right. Yes, sir. Ó dà ọ̀ sá. Yes, sir. Bó ló ti mọ máa yẹn? Bó ló ti mọ? Ọ̀gá ọkọ mi ni. Mo mọ̀ Mr. Taiwo, àbí? Ah, ẹ mọ́ra ni. Ah, <laughs> Àwọn eléyìí. Mr. Taiwo mo mọ̀ dáadáa owó òjijì náà ná bó ṣe wà yẹn àbí iṣẹ́ wo ló ń ṣe. is into real estate. Ah. wọ́n ń talé wọ́n ń ralẹ̀ iṣẹ́ tó ń ṣe nìyẹn. wọ́n ń talé wọ́n ń fẹ́ràn gọ́bẹ́ yẹn bojú ni ọ̀rẹ́ mi owó òjijì làwọn eléyìí náà ṣáà sọ fọ́kọ ẹ̀ àmọ̀ràn mi nìyẹn kó ṣọ́ ara ẹ̀ sọ fọ́pọ̀ ẹ kó ṣọ́ ara ẹ̀ ọ̀rẹ́ mi ò ní dopó ọ̀sán gangan. wo àníwí la burú. Ah, àmì bó bá ṣàmì ẹ̀ jẹ́ ká wọ́n jẹ́ ìfẹ́ kí ló fẹ́. Oh, take me far away, far away. Ah, Ibo ló wà náà. Five minutes, five minutes, five minutes, five minutes, five minutes. Okay, okay, okay. I think it's okay by me. Oh, gents, mi ṣeré. Ká ló lè dọ́dọ̀ mi kò kàn kí n rí ẹ wájú mi ń sìn, máa sọ fún ẹ.

ó rí pé mi gan ti múra àwọn méjèèjì jọ fẹ́ lọ síbi kan ni but wọ́n wá sáré pé òun pé kóun wá wọ́n á ní kó lọ sí ìsìnkú tí ń bọ̀ kémi kúkú dúró lé díẹ̀. mo lè tún kò tún dá mi náà. ọ oh, Fẹ́yìntọ́lá ó mọ̀ pé silence ní fóònù ẹ̀ máa ń wà sorry ó ní bínú ni. it's okay. Um, can I take your time? yeah sure. um, tí n bá sọ fún ẹ pé wíwá tó wá síbi lénìí kò ń ṣe àjọmọ èmi àti fẹ̀yìntọ́lá irọ́ ni mo pa fún ẹ yes èmi ni mo ní kí fẹ̀yìntọ́lá bá mi pè ẹ́ wá síbí báyìí torí pé mo ní one or two things tí mo fẹ́ bá ẹ sọ see let me tell you something mo ti ṣetán láti fẹ́ ṣe wedding ehm, mo fẹ́ marry for real sorry mo ti tà mo ti rà mo ti ná gbàrà mo ti ná gbòòrò mo ti ṣetán tí ọkọ mi fẹ́ fàbọ̀ filibute I don't know if you can be my wife. Yeah wait, wait, wait. Okay. Okay, so Feintola actually Tommy wants to be by. No, no, no, no. But ask me out. No, not that. See, but ṣe ń wò mí, mi ò girlfriend kankan. In fact, I'm ready for marriage. Moti sheton, moti. mo ti gbogbo ọjà tí mo fẹ́ rà ní gbòòrò mo ti rà mo fẹ́ settle down And you're my kind of woman. You know what? I'm done talking about this. Hold on. See, wait, wait now. Oh, disappoint me ṣé you get fẹ̀yìntì láti sọ fún mi ó ní à ẹni tó fẹ́ bá fa ẹ̀ ó ṣe kí ní nǹkan ó ṣe gbá mọ́ àní no now. kò sẹ́ni tó máa rí irú wa nígboro ẹ tí ò ní wò pé àtàní fine boy tẹ́lẹ̀ yóò bá tiẹ̀ jẹ́ ọkọ èèyàn kó tiẹ̀ jálé èèyàn see i want you all i want is you. i actually don't have time for all this story. you have time that is why I you are here. babes this is not a joke no now you don't need to push me. Don't touch me. Ah! wait now. ibì kan náà kọ́ láti máa sọ. ọ̀pọ̀ èèyàn lájọ ní àdéhùn ọ̀pọ̀ ló ń gba ibẹ̀ bọ́jẹ́. tinubu ṣe ṣe yìí àbárí inú ọ̀daràn. tinubu ṣe ṣe yìí àbámọ́nú àṣebí. tinubu ṣe ṣe yìí àbámọ́nú ọ̀daràn. tinubu ṣe ṣe yìí àbámọ́nú àṣebí. pẹ̀lú gbogbo nǹkan tó wà lẹ́nu. ó dàbí pé máa ń yá àtẹ̀yàn kan jọ drag ni. báyọ̀ kan drag. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tó fẹ́ jọ drag nù lé kò sẹ́ni kankan nù lé yìí nù lé mi nìyí ó mọ ibi tí máa ń fi kì mí sí ó lè wọlé mi mo lè wọlé ẹ̀ ìgbà tẹ́mi kàn máa wọlé nǹkan tí mo bá ní kò sẹ́ni kankan nù lé tó fẹ́ jọ máa drag ó ń ṣe oníwàhálà ó kàn rí bákan lójú mi ni èmi àti ẹ̀ sì sọ̀rọ̀ láìpẹ́ yìí mm. yes Ah, Mr. Fẹ́yìntọ́lá ṣé ẹ rò pé arákùnrin yìí kò ní business deal pẹ̀lú anybody àbí àríyànjiyàn láàrin òun àti ẹnì kankan. ọ̀gùn kò sí business kankan tó fẹ́ jọ máa ṣe tí tóun àti èèyàn bá tiẹ̀ wá ní business ṣé inú lèmi náà ti máa ṣe kò sí kankan tí mo mọ̀ ń pa ìjú pé kò kí kò ń ṣó wàhálà kò ń fa wàhálà jẹ́jẹ́ ló máa ń lọ ṣùgbọ́n kàn ṣe dípò kàn di pé èèyàn kàn kú ṣé bí èèyàn ṣe máa ń kú náà nìyẹn ni. Yeah àwọn medical team yẹn ń kọ́. yà mo ti pè wọ́n ó jẹ́ kán débi anytime soon. yeah kán lè wá move body lọ sí mortuary ká lè continue lórí investigation wa then uh, eh, Mr. Fẹ̀yìntọ́lá ẹ̀yin máa nílò láti bá a dé àgọ́ wa because ẹ̀yin ni prime suspect wa nísìnyí. yes ẹ choice láti tẹ̀lé wa. ẹ má ṣe báyìí. ẹ má tẹ̀lé wa. ọ̀kọ̀ọ̀kan àgbọ̀tẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. ẹ má ní láti tẹ̀lé wa mi. Bèlè, má sunkún mọ́ jọ ọ́. Tí wọ́n bá ń sunkún, ṣégbọ́n ẹ̀ náà sunkún, tí mọ́mì náà sunkún, ṣé kò ní dá ìsọ̀sí yín lára báyìí? Jọ ọ́. Má sunkún mọ́ jọ, jẹ́ ká wọlé. Má sunkún. yìí lọ́jọ́ wo kò bọ́lá jẹ́ o àlọ́. ọ̀pọ̀yọ̀lájọ́ ibì kan náà kọ́ láti máa sọ ọ̀pọ̀yọ̀lájọ́ ní àdéhùn ọ̀pọ̀ ló ń gbà ibẹ̀ bọ́jẹ́. ma police station náà ni mo wà mo dẹ̀ sọ fáwọn officers nǹkan tí ẹbí fẹnu kò wípé àfẹ́ kankan àfẹ́wádìí kankan lórí ikọ̀ tó pààyàn ká bẹ́ẹ̀ ni ok ma ẹ ti bá ti kúrò lọ́dọ̀ wọn náà máa máa bọ̀ yín all right ẹ ṣe wa ẹ wo ẹ tó kù fún wa ní màmá ní family wa òun ni mò ń bá sọ̀rọ̀ yẹn so bọ́yì sọ báyìí fẹnu kò sí yẹn òun náà ni ẹ wo kò sẹ́ni tí kú yín ká ò dùn gbogbo àti wò pé the next two three years ọmọ tó yẹ ká máa fi yan gan tá a máa máa jẹun ẹ̀ ṣùgbọ́n it's quite unfortunate pé ah, eh, ó kú lágbára ọlọ́run ọlọ́run máa bá a mú ìpẹ́ burúkú kú olórí ẹ̀. Ah, ẹ̀yin ni mo rí kí ẹ kú àtẹ̀mọ́ra àwa ọlọ́pàá fi ń da yín lójú pé lábẹ́ àkóso bó tilẹ̀ kò rí a ṣe ìwádìí wa ní finifini a dẹ̀ fi ìdí òtítọ́ múlẹ̀ lórí ikú tó pa Yínká. Ah, mo ti sọ pé tí àwọn ẹbí sọ wọn láwọn tiẹ̀ fẹ́ ìwádìí kankan ṣùgbọ́n ohun tó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ah, kò ń ṣe nípa ti yín mọ́ kò ń ṣe ọ̀rọ̀ tá a kàn lè jẹ́ kó lọ bẹ́ẹ̀ àwa ọlọ́pàá a gbọ́dọ̀ ṣe ìwádìí wa ní finifini. ok kò sí aburú nínú yẹn ẹ jẹ́ kí mi máa lọ bá ẹ ṣe gan. ok ẹ ẹ ma àwọn ẹbí náà mọ̀ nǹkan tán rí tán sọ pé àwọn ò ṣẹjọ́ mọ́ but ìyẹn ò stop àwọn akára máa ṣe investigation wa lórí case? yìí well man to one in kanta yẹn òun la mú ọmọ yìí last week fún cyber crime. oh okay. wọ́n sọ pé àwọn ferry? Any yín. ẹ ní all right ma'am. ibì kan náà kọ́ láti máa sọ ọ̀pọ̀ èèyàn lájọ ní àdéhùn ọ̀pọ̀ ló ń gbà ibẹ̀ bọ́jẹ́. tinubu ṣe ṣe yìí àbárí inú ọ̀daràn tinubu ṣe ṣe yìí àbámọ́nú àṣebí tinubu ṣe ṣe yìí àbámọ́nú ọ̀daràn tinubu ṣe ṣe yìí bàmọ́lúwa ṣe bí. ajá ń lérí ìkòkò ń lérí a ò mọbi tó máa já sí. ọ̀pọ̀ ọ̀nà lówó ọjà ṣùgbọ́n tó bá mọbi tó ń lọ lọ́dọ̀ wa débẹ̀. ẹ má débẹ̀ ó má débẹ̀ ẹ má débẹ̀ ó má débẹ̀. take me to my dreamland. Oh, oh, oh my dreamland. Odi Jericho ayé mi, ó yá wọ́n lulẹ̀ kó fọ́. Ohun tó dùn mí nínú kó má bà mí nínú jẹ́. Ẹni tá a bá fọ̀rọ̀ lọ, ìyẹn máa yọ lárúkẹ́. Ẹni tá a bá fẹ̀yìntì, ìyẹn fẹ́ kú sọ́wọ́. take me to my dreamland. Yeah. Oh, take me far away, far away. Ah, take me to my dreamland. Oh, Me ò fẹ́ kú sọ̀nà Take me far away, take me far away.